وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وصاحبها في النار أعاذنا الله وأجارنا من النار يقول لك أكابي خطبة هاي وشان يدي فكيه يدوكوكي قرآن أمجيب بقى bẹ̀lẹ̀ wọn kọ́sí àmì lẹ́fẹ̀ẹ́sì àmàn àfáàbù tí wá pé kùrán ẹ̀hùn mà alfáàbù yìí kùrán fi alùlá yóò yí kùrán tó dé nàmi wọ́dìgì yìí kùrán àkùmá yóò dùn máa yí kùrán tó yóò yí. ìmùdí yóò hẹ múnà nà yóò dùn tó kàrẹ́bì kẹun kì á mí nà mọ́ tó yóò yí. màgbà tó la kàkà tó yí kùrán àkùmá yóò dùn kùrán tó yóò yí ní kùmá kà yóò hẹ gbọ́ kì má tó yọ. ukose Qur'ani hata ma agbade Qur'ani kwe hadithi agbade Qur'an bai hadith ya nabi sallallahu alaihi wasallam ele pasara dị ka domo Qur'ani ndi wede lafite yan yatini ngbokola hunde ka hadisi yan yatini wẹ́ẹ̀dì òmúnẹ̀ ẹ̀yìn àríkì ń ọ̀tsọ̀ wẹ́ẹ̀dì òmúnẹ̀ kì ní mínì nílẹ̀ ní ẹ̀ní kì lé kùrán ẹ̀wọ̀n àti ní kàjẹ́ àkíní yìí ìṣá happen kùrán pé àdìsí mákòyìn wẹ́ẹ̀dì kà yóò zàlókété in some cases in some arábọ́ọ̀tì in some cases ẹ̀wọ̀n àmì nìdánmọ̀ ẹ̀gbà ẹ̀bọ̀ wẹ́ẹ̀dì kàdọ́mọ̀ ṣàtìkùrán yóò zàlókété sáájú àdísì yúùtù kúránì àríwí mú àgbàdé kúránì sí àdísì á ní àrídà ibi mínì ní wẹ́ẹ̀ kúránì àdísì yẹn ni ìnáma àmàlẹ̀ fi níyà wọ́n ìnáma lè fọ́lẹ̀ mọ́rí ìmọ̀ náà ẹ̀wẹ́ kúránì gbọdọ̀ máa ń yá kọ̀lá lẹ́ ọmọ yọ̀ làbílẹ̀ kúránì ní àwọn àrídì ọmọ yìí. إرادة ما يجزي قرآني ومن أراد الآخرة آخرة وسعى سعيها وهو مؤمن إرادة ما يجزي قرآني حديث يجزي نية تنيه حديث يسلوجي نيه فكيو منو جابه منو جوجي in some case nígbà tó pa fọ́ọ̀mù ọjọ́ kí máa nyàrá ìṣòdò wa tó dábà lè tún kọ́ṣẹ́ kẹ́mìlì pẹ̀kẹ́ẹ̀ṣ ẹ̀yìn àtúkọ́lọ́ yọ̀nà kẹ́mìlì kùránì bíẹ́bíẹ́bíẹ́ ẹ̀túkọ́lọ́ yọ̀nà kẹ́wọ́n mi hàdíìsì bíẹ́bíẹ́bíẹ́bíẹ́ ẹjẹ́ kẹ́dọ̀ lẹ́ẹ̀tẹ́ ní ìbán déwò gbókìdì kọ́ṣẹ́ kùránì égbọ́ tọ́gbọ́ lẹ́ ẹ̀dì kàràtù kàdójú kúnyà lẹ́yìn ayalẹ́ ànàbùkátà ìdànìrẹ́jọ́ wọn la ìkọlà ọ̀la kó yàrá lẹ kìí lẹ máa jẹ́ wọn anájú kákòkò yìí tẹ́ ìka kọ̀kọ̀rọ̀ tó ojú ojú wọn yàrá léjì ń àjẹ́ ànàṣẹ́ ọjẹ́lẹ̀ fíìlì ayàlọ́ kàtó ọdún yìí wọn lè pọ̀ àwọn tí kò kà láwọn yẹ́ ni hamda ayọ́ dàbí tó bìí òfin pápú yẹn wọ́n tẹ̀kọ́ wọ́n àfihàn mùtàlẹ́ àtà fàákìm وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين قيم ولكن أكثر الناس قيم ولكن أكثر الناس لا يعلمون بلمدون كما ينهي بكما دين بوكي دين وزو بايرونين قال كدوكو كدابو أدده كدابو أتيمو دعوتا ممودا منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين من الذين فوقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون sítọ̀rọ̀ tọ̀lọ́ ìdílé mẹgàmẹ́lẹ́sọ̀kà gbé ọmọ yẹlẹ̀ náà mẹ kọjọ yẹ ọmọ ẹni tó rọ yẹlẹ̀ èyí tí àwọn kẹgbó yí mọ́jọ́ kí mú dòun kété ní kẹ́rà wọn. wọ́n ti àwọn dé òkókè ọjọ́ rédà àwọn ẹ̀má tí nìkẹ́ dé òkókè àti kí ó dẹ̀ máa ti fídíà ìnàlàkà níbi kan yí wọn ọ̀rọ̀ méjì yẹ́ni mẹ́ta àdẹ́fẹ̀ fi amúrinà àádá máa lẹ́ ìsàmínówó fọwọ́ àmáadá ọ̀là ọ̀là ìkéjì kan níbi wọn kọ yí fídíà mẹ́n àmìlà عملا ليس عليه أمرنا فهو ماذا؟ إن يدين ìyàmùdù kókò kìtẹ́ kókì ọ̀dáyà nà ẹ̀yà àdínì ẹ̀hùn kì á dọ́wà kìtẹ́ máa lẹ́ẹ̀sà nínú ẹ̀hùn èkì má tẹ̀tẹ̀ dọ́n ìyàmùdù ọ̀rọ̀ kagbágbá alùkùnmọ́ alẹ́ pẹ́nẹ́lẹ́ bá dínì ọlẹ́kẹ̀ náà wọ̀wọ̀ ni imani kọ̀mọ́wọ́ bókì ní ìmáàni bókì gbẹ̀gbà níbi yẹ bókì akómọ níbi mẹ́kọ́ imo takada me ko o yon ko ne le doa ma reject me ko na damu no mola ma ko mowo ye ne ki chunda danya ne de ama en ye ke yi man amila amalan laysa alayhi amruna en ki o kolo danya ne man ki anya su kolo e kana huna danya ne ma danya ne tafi bele bele to muhim da danya ne bomuna na tako wangu yu ineke chamo ko komale ineke chama tamale ineke chamo na yo katumale ama mdu kwa yana ngamo na jeta ka ku ibele me aman soda ni bi tin ka tu bo yo ni ko ohun bo ki yo idu kwa yana ku ibele ko o ye ni na níbi wọn kọ̀ lójú bẹ́ẹ̀lẹ̀ yẹ́mẹ amílẹ̀ amẹ́lẹ̀n ẹnẹ kì yẹn kọ́lọ́ ẹ̀hún kì tẹ́wọ̀n mọ́ náà ti dúkìá ọ̀rọ̀ ọ̀rọ̀ àti kì yẹn bó máa ti kódó àdínì lẹ́sà alẹ́yìn amúrúnà ọ̀dà ẹwà àwọ̀ yẹun lẹ́ kàfúmẹ̀tì kọ́dà àdínì dúwọ́n àwọn máa ti pẹ́nẹ́lẹ́ wọ̀wọ̀ rọ́dù máa wọn lẹ́rù jẹ́k àmàlùmájiri àmàmì amemetubo sunna mekɔ mɛ ne lɛ ɔwɔ mekɔ mu kɔlɔ kene lɛ anya gba mɛ do yɛ mekɔ mu ɔwɔ mu kɔlɔ aŋa yi kó mu kɔlɔ lɛ tɛ ké dé dé dé dé ŋumɛ wu n'obɔ tɛ mɛ kɔlɔ lɛ reject mekɔ mu ɔwɔ eya ŋɔ yɔ yɔ na ekɔ mu ɔwɔ lɛ anya tɛ digi de dza fi ma gbɔ nu ke na ɔwɔ yɔ fɔ ɔwɔ rɔdu ɛnɛ gi danya ne ke ne ŋɔ yɔ na nkpɔnɔ yɔ na fɔ ɔwɔ rɔdu. máa rẹ́dí máa mú kọ́lọ́n kú gbàgbé máa kọ́ gbàdún ní yẹ bọ́ ọjọ́ gbà ní ọmọlẹ̀ kú gbà ní gbogbo kí a ti kọ́lọ́ gbẹ̀dẹ̀ máa gbó kọ́lọ́ èébí dẹ́ àná tọ́dọ̀ abalẹ̀ ń ayé àkàkọ́ yóò yẹn ni láti bìdí lá lè xalqilá bí màánà láti bẹ́ dìlú dínà lọ́wọ́ àdínà ọjọ́ mẹ́tò pààlọ́ mẹ́tò ká àwọn ẹ̀mẹ́lẹ̀ du mẹ́tíà òye kọ̀ọ̀kọ̀ wa mẹ́tíẹ̀lẹ́nu lẹ́yìn kàdínà ọ̀yẹ́nu ẹ̀yàdínì kọjọ́ bí pánibí mú sí ayé mọ̀tàdínì kí dágọ́ pọ̀pá kì dúkọ̀ kẹlẹ̀ bí a lè bọ́ kí a nù bójú rẹ̀ wọ̀làkí ní àtẹ́rọ̀ náà tí yáyà lẹ́mún ọ̀dágọ́mẹ́ ọ̀dọ́gọ́ ẹ̀sìn kọ mọ̀mọ́dé àmàdàdínì ètò tọ́wání à mbógi àdàdínì ètò àmàdé òbógi akọ mọ́mọ́ ọ̀hà gàgọ́dágọ́mẹ́ dúkọ̀ ẹ̀wọ̀n dàgbàdé àmẹ́kọ̀ọ́jọ́ rẹ̀ mú mamudu bó kìí jẹun mamudu dàbí abọ́jọ́ lọ́bẹ̀ tó ma tó pa ilé tabali lọ́bẹ̀ tó ma tó pa ọmọ gẹ̀rẹ́gẹ̀rẹ́ amúnẹ tabali sabali. tó ma tó pa ọmọ àjọjú ọjà mẹ́ta bali lọ́bẹ̀ tó ma tó pa ọmọ tata ọjà mẹ́ta bali ẹ̀sọ́sọ́ alẹ́ jẹun kọ̀ lọ́jọ́ màtínì ká dín ní ọjọ́ kílò lẹ̀ màtínì kókó mọ̀ níbi kílò lẹ̀ ọjà ni mọ́ọ̀kọ́ pàdó tánì mọ́ọ̀kọ́ ilé dútánì mọ́ọ̀kọ́ ọmọ náà dútánì mọ́ọ̀kọ́ ọmọ náà dútánì mo ko ene ko be la to ko do do tane ene ke to ko tule imuda allah alami rie e mo ko yo yo meni munibina ile al munibu al inabatu o ti jal inaba e da bi munibina kun muniban ila allah muda ene ke da bi kun kunu munibina mẹ́múdà mbóòkì múdà àbí abọ́yọ́ agbọ̀yọ́ yẹtọ́ yọ́ ọlá agbèyí omi gbọ̀tùgbàtẹ̀tẹ̀ tọ́ ọlá atadoyi kadana aṣọ ọ̀hájá léyé akọ́ṣà dínì yọ́ mẹ́mẹ́lẹ̀ ẹnẹdú ẹ̀ lí ẹnẹdú ọ̀la lọ ẹ gbọ́ ìmàkọ́lẹ̀ ẹni ẹ̀gẹ̀dàbí abọ́yọ́ rẹ̀ mẹ́múdà náà gẹ́lẹ̀ mbeleka ameige watakuhu meangomda maaraibu allahu ige maunduki numayi bipotee meranyi bipa maolete maunduki humeiti meanatu kolo kwa maole maana takware wa aqimu salata memdubu madedeskiangowo memdubu mabujimamowo memdubu kibegaimowo mamudu boki agbede ete ọwọ ete yiko na agbede ete ọwọ ọwọ kọsẹ bẹbẹbẹbẹbẹbẹ amẹni dọrọ dọrọ dọrọ ojojojoji kọ wa níìdì ma agbede ete ọwọ amamẹni dẹ mamẹni dọrọ kọ wa mẹmọla mẹrìtẹ òbọ gẹlẹ bó mama nàngà ń ọwọ ní mẹjẹgbẹdẹ òbọ lẹ mẹdẹ àmà agbede ete ọwọ wọn ti wà kí ولا تكونوا من المشركين ما كده يا ما دون دغو كوجون aman ko na du dego ko yo du mo yo la ara re mo yo la ki islam a consider ka re mo mun ne re o yo yo de ma to wo wo to da bale inna mo takada kamimale mi ko وجي ضوابط ضوابط التوحيد عن ضوابط التكفير ضوابط تكفير وبلا نواكب الإيمان وتعديك يا دمونا في جن إيمان هنا عقيدة المؤمن عقيدة يا مؤمنين ma yukhriju almuslimu an almilla otaka de ki adungu ne en ki adene ki chaba pabuya bapate amo taka dogoi we ke tini ke dida dini enyo ma ngi juke ma ya mo taka dogele ma ke awona kose magi ya awona ni ba mi male mi kuma dana rejuwe ke nagani ko wala takunu min almushrikin mẹ́kí yẹpmẹ́ ọdẹ́yà náà dẹ̀hún dẹ́gbọ́kọ̀ yọ́n ẹyẹ ìkùrán ẹmí kúwẹ́ di múṣirikí múṣirikí múṣirikí múṣirikín múṣirikín ṣíríkù ṣíríkù ṣíríkù ẹwùrí yọ ìkùrán pàpó ẹ̀yìn alẹ́ àkàmà òdìyàn ameweleki awe hi qur'ani macho wo wo wo wo ojojojojojojo jimati ineki tukolalo ngeka meduti ame mushriki me ineki tu naira me luke denga durotane ngamune imedu de mushriki ku ikolema ineki sowo ne dubo bamune chao ila muwe du de ne kaya me mushriki me to amẹ́wọn gẹ́lẹ̀ ikì kùránì kọlalọ́láun kọlalọ́láun ẹgbẹ́ suratul hajj ọjọ́ ni ṣùnàfà alìláhì ọ̀họ́ra mọ́ṣirikí na bí wà mẹ́yìn yóṣirik bíláhì fẹ̀kẹ́ ẹnna máa kọ́rọ̀ mi na sàmáì áwọ̀ tàkùtọ̀bọ̀ tọ́yìrì فتقطفه الطير أو تهوي به الريح من مكان شهيد ọla dókì wo yí ṣíríkù ṣọ̀la bíẹ́nà ọ̀la balobalo lẹ́hùn jáde wẹ́ dókè nùkọ́ yọ ṣíríkù kí á bàálù òkọ́ṣẹ́ ìlìmí ṣíríkù múlù tọ́bọ̀ lẹ́kẹ́ òkọ́ṣẹ́ bíẹ́bíẹ́bíẹ́bíẹ́bíẹ́ aya 31 32 aláwọ̀ yẹn ni wà látẹ̀kùnú nínú mùsùlùkì ẹ kì í jẹ́ dídí mi nù kẹ́ẹ̀dé àmì mùsùlùkì nù àmàdẹ̀hùn dẹ́kọ̀kọ̀ ọjọ́ nù ìyá àmàdẹ̀hùn dẹ́kọ̀kọ̀ ọjọ́ màtọ̀wọ́wọ́ bìrìkìtì bàmánu gbé yẹn àtà gbàbélẹ́dẹ́ tọ̀gàbélẹ́dẹ́ ìnálẹ̀dínà من الذين فرقوا دينهم وكانوا شيعا نعم كل حزب بما لديهم فرحون àmì mọ́ṣíríkì rẹ̀ ibi ẹgbẹ́ ló túgbà máa ṣàyẹ̀nú tánù àmà ṣàdébù bíbi ẹbù bẹ́lẹ̀ tẹ́ta ǹbókì àdọ̀pẹ́ dámọ́ òlókò ògbó ẹ̀ta tẹ́ntẹ́gẹ́rẹ́ mọ́ṣíríkì ìwé ilẹ̀ ńlàtà máa máa kà ní ìta mbóògì àyà wọlá òsì yóyé ìta àbẹ̀kí wọlá jùgbọ́ta mẹ́lẹ̀ àbẹ̀kí máa wá dóbi ránà jùgbọ́ta mẹ́lẹ̀ máa ní ìwẹ́ òlòkò ìwẹ́ òkò abúlé ńlá kójà nà jùgbọ́ta mẹ́lẹ̀ àmì na tángárá rẹ̀ àmánu bẹ́lẹ̀ ńlá yé àkà ẹ̀mẹ́ iná abókùnmá dómá ikú báwọn abókè wá ọ̀yẹ̀ ẹ̀ka ọ̀yẹ̀ ẹ̀ka píá yín wọ̀n ma ń yàtọ̀ yẹ kalẹ̀ ó ṣe ní kí máa ṣe àmáhayé àkọ́kọ́ lójú máa ń mẹ́ àà bóògì àtẹnu ọkọ̀ ìyúmú pi mọ́mọ́dédún máa ó dò ma ìbùtù máa máa tẹ́nu ọmọ ma ọmọ mọ́ ọma ọmọ mọ́ ọmọ mọ́ kẹ́mọ́tò ọkọ patrol maali ayi mɔtɔ duuku ma tɛ tayo yi machine mango ma ya patrol highway lɛ maa mɔtɔ duuli ma tɛ tayo yi machine ma mɔtɔ yiri da una dun mɔtɔ bɛɛ ma gaa mɔtɔ egi ni machine alo ma ne yu ma na dayi ma mɔtɔ lɛ ma ma pese siri yɔ ineke yɛ tɛ mɔtɔ mu neke ratu yogo onu go beki numoto iba ehun du saman onu ga mo te ma numoto afu mama mama ela ge ba ere bi eke tanen ineke je te o de ledu bi butu e butu lena bi la lo o e bi so de ki duyin alo tu bo yin to tu malika o so lo ti attach to de ki de moto iku go ki numoto yi ma abogi atola ni ha mushiriki ma ṣe àbẹ̀kí ṣe mushiriki ní na ayẹyẹ kòkò ló yí máa a àà ìnùgbó èkì yóò tó kọ́ ọ̀nà ìtíbí abẹ́kọ́ ọ̀nà mẹ́ẹ̀pẹ̀ abẹ́kọ́ ya ma abe ko oṣù èyí gálà ma ṣe òṣòlò ń ṣe yé òṣà dẹun tó òṣà má dé gbogbo ma ni wee agwụ ụgwọ nwe ya agwụ ejiji mee ụgharịkọkpa oyie we wee harịkọkpa oyie onwe àmú nẹ̀wí ìlẹ̀nù pọ̀pàjú abá ìkọ́ mọ́nù pọ̀pàjú aba wó o ilẹ̀ ayé àkọ́kọ́ ló aya ihe ni wala takunu minal mushrikin ame boya nabi muhammadu matukolo wa ume ha hayi kuma agme amola me bi so ye re kuma muda bi abojo me ade obo bi ada di no yo pa ilo ni osugbo bidia pa masabu alul ahwa'i me yegme de obele ni umma me ja kuma ade ami mushrikini ngba mi mushrike ile adai ta gamade min alladhina farraqu dinahum kwehu beke ma chanyo jon ma choko jon ma choko dabituman ma de yiji amma ba ko ma imami ahlu la ilaha illa allah ma ya sobata min aljaliki sunna nabi muhammadu kima ne gbanyowo ya pokobie ya gbina ya gbado ebiene ma gume bo olo bata ko bele du ya ce ola nyenye ce ne giden ta ya ya yo ha dino yo farqu dinahum tama ya dini baru ma dini daga mama dini baru mundu da wo wo daga ma giden ta ma muden wa kanu shi'a e ta ma mundu she munu yoji jangamu madu wego pa dini islamika nabi muhammadu doa ẹgbàlù kàmà mọ́lá lè ọlọ́ọ̀lá kàmà dúkọ́ alóyé àdínì ọlá òsì àdínì ẹmà ọlá àdínì ẹkà níbi muhammadu nẹ́yìn amátẹ́jọ́jí fọ́rọ̀kú dínàwó máa dínì má pẹ́rù wọ̀kánú sí ẹn àmàmdọ̀ yàwó yóò múnẹ̀ ní àdínì ìsìlámà abókidẹ́yì àmà musa ẹgbàkiri ilẹ̀ adúdọ́ anibia muhammadu yìí ni àbóyà níbi musa dí pẹ̀rù tó dùn ní yẹ́ẹ̀dọ̀ tó dé ní yóò yíma tó dé ní yóò kọ́ tó dé ní yóò tọ́gbá mẹ́múdàdí ni yóò pa àlà ẹ̀yẹ tí tòlú kò yíma bẹ̀kọ́ kọ́ àlà á bóyí mi kúkú kúkú kàmá tí ni ẹ̀ àjẹ́ tí ní tí dé kí nọ́ọ́nà kàkàmàdó ẹ̀ àdínì kí mú do yóò yí ní ọjọ́ ìjẹun gbóyì àníbì musa àti moses kì ń nọ́tàkàdá wá járí kìnnà ẹ̀rọ́má màdé ìpẹ́rù ìyẹn èyí ẹ̀ta màdé ìpẹ́rù ọ̀nàpọ̀ mẹ́ta yẹn wọ́n mẹ́wàá ń kà ẹ̀ka níbi àkàdẹ́ ìyà pẹ́rù kìdẹ́ àgbàdo ọ̀làmà kó nà pẹ́rù kété mà wọ́n nà pẹ́rù àgbàdo ọ̀lẹ́ màtá kó nà pẹ́rù kayọ̀gọ̀ nù àníbi ayé ni ejú kéétó ha ló tà lè jẹ́ ní òbí òjà níbi mú talẹ̀ ejú sẹ́fúntì kì bọ̀bọ̀ ta mata kọ́dà kọ́dù dúkì dàgbàdé mà ń ná mà lò ẹ̀wọ̀n kó yé màkà ẹ̀wọ̀n yóò yí níbi eju eju sọ eoboji anabi isa eoboji emmanuel eoboji jesus the son of mary eju one kakap unamalo after 71 yìí kuma kparo sect bi oye one yìí ẹ̀wọ̀n yìí mama ń na kparo àkparo ọ̀ndà umbrella ó kà pé ọ 71 lẹ nga níbi ń kà tọ́gbà yẹn ni wọ́n sẹ́tẹ̀ tẹ̀rù kò ọmọ àmọ́ yẹ̀yẹ́ mìgẹ̀ máa ń yá pẹ́rú òjẹ́ òjẹ́ òjẹ́ ọ̀pọ̀ mẹ́ta yóò mẹ́wọ́ ẹ̀ta òjẹ́ òjẹ́ ọ̀pọ̀ mẹ́ta yóò mẹ́wọ́ ẹ̀ta kùlùhùn finnar ọ̀dẹ̀dẹ̀ ma kákà ńnà máa yá ló papò ilẹ̀ àfẹ́rẹ́kọ́tẹ̀ wọn àṣìdá tí ó dé òjẹ́ kéde òjẹ́ kalẹ̀ gòbélẹ̀ àdẹ́ mẹ́ǹkẹ́ni alẹ́ ma ana alayhi al-yawma wa ashabi nene kumatani bi o yeki duyi mini no hilere hadith egi akane bi kogo hadith boye bole ngiti imada bale no he kane bi duti al-jamaa eh sima imana al-jamaa o juboka dini ma o wonu ti adini ma sharaka ni bi bami ondago amambu toni mambu wane má ti bùlú òun ní má wá dìzáìnì òun ní má tẹ̀pẹ́ǹtì òun ní má dẹ̀hùndú máyú ní má bẹ̀hùndú wà nẹ̀ ní alùkèlè wá kà níbi náà mi sàábẹ̀wò ojú ọgẹ́lẹ̀ àmàdágò àmàdùsùkọ́lọ ojú ọgẹ́lẹ̀ àmàdágò màdùnmàmù nẹ̀yìn àbíkàdí ní màdọ́kẹ́lẹ̀ mbẹ́gì le, wà nọjọ́ náà rẹ̀ ọ̀làwọ̀ ẹjẹ́ wọn kádé òbí ìmọ̀nà ẹjẹ́ ẹ̀dọ̀ kéèkéè wà kí tó أجن هو كتوا قالوا لنمنا لا تجعلنا أن تجعل أنقلبنا علينا شقوتنا أجن سوى كتوا قالوا لنمنا مواضته بأوشكي تكدامنا اللي تيو لتافي تلبيس الإبليس أي ابن الجوزي يعني وشه ما يقوي جيكي داي وشه قمت أيوم ما يقوي جيكي داي ọ̀pápọ̀ ma ẹ pẹ́rú mẹ́ẹ̀ eyú madonda ìṣẹ́gbó màtúmáká mi mọ̀ ọ̀fẹ́ gbìlá òṣẹ́ kàtọ́mọ̀ ìwọ̀mọ̀ àmì rọ́ọ̀fẹ́ bọ́ òṣàmì ṣíà àmì rọ́ọ̀fẹ́ bọ́ òṣàmì ṣíà òṣẹ́ kéjì rẹ̀ ami murji'a ucheke tade ami mu'tazila ucheke lede moogele majomo kuni uchedu eng'o yonda mama ngoche kperu wo wo wo wo e anigeli go bidi e bidai jamani yo hini e bi odu bele mbo kide mati bome bome tanyo me kwa me kwe yile inumbo uchesi inga biadeo ye hini ulita bigi asole amisaki hii ìtòrí ìgbé inú gbé àtògbé ètòtọ́ ma nà mẹ́wọ́n jójójò yìí ma yà mẹ́yà ma ẹ̀ dé òbí lẹ́nu wẹ́gòdú bẹ́lẹ̀ odó ìmọ̀ ẹ̀dọ́ kó wẹ́gò mẹ́dọ́ dúmúdùmù mẹ́dẹ́dọ́tọ̀ wọ́yún tẹ̀rẹ̀ yún ta ń bẹ́ bọ̀tà akida ma is borrowing akídà ma boro yìí súnà náà ma boro kó ìmọ̀rìjì a ma boro kó ìmọ̀rìtẹ́jìlá mọ̀tẹ́jìlá ma boro kó ìmọ̀rìjì maboro kwenye khawarija maboro kwenye ami kodoria boroboro boroboro boroboro kwe bo bidi alenga macheza kama homo nudu mune ki madu udu be an moni tungi jube e ube an mama boro boroboro ko abajo eo be nya matero mo amu e jiwe doge ne derika abo wa derika chanke botaka da mi sector wo wale ba kenago ba derika

àmẹ́dí àjọ yàn dẹ̀ àtàmà ẹ̀rà wa kàwọn kódù sí àmàsúnà yìí ka mmanwọ eyi wane ka sunna gide ngọ kọsẹ ka sunna yi ngọ mimma ka o daru bibidi atani ebili ange yi ene sunna ye imane nga ngọ kakun ẹn kì ayé ató yọ̀ọ̀la dín ní òyàtọ́gbẹ̀ta lè odò kọ́rọ̀ káyé. ebili ọla duk nike ẹdẹrúbà ẹkọṣẹ kàràtó ẹtẹ kẹmúdàsí súnà lòhó ọla yàkídàwẹ màálí ọ̀là yàkídàwẹ màálí ọ̀là mímúrújì ayọ̀làwẹ màálí ọ̀là akídẹ̀tẹ̀ olólíyà yé àṣàríyà ọ̀là àṣàríyà ẹgbàbẹ́ wọn lẹ́gbàbídìí àkídẹ̀ ní ọdún tákìwájú ẹgbàdọ̀kà tó ونادى به إمام النووي ونادى به إمام الشيوطي ona dabi bunu hajar al asqalani amona yelele kamu sunna do lita ma ti kode amani mdani nogo area ya motaka da mego mani nogo area todo ami boro ina kida meku bebe ma ti sokatani sobatani ki okatu ke ko se yonyoni agba sendeki didi akelo etin ukolo mai boko ọmọ ní yí kí á dọ̀là máa dùn yí bá ṣàì lọ máa màá lín ṣe ṣe ṣe màmá na ṣe màá màmá lélẹ́ ìkàkó nẹ̀rí ilẹ̀ yá àjọ ẹ̀ wán ṣédè ma àbọ̀ wánẹ̀ ṣọ ka bí na ma mọ́ ní yí ma màdí súnà lulẹ̀ dẹ́ gbó kọjọ́ ṣé wọ́n má kàmú nẹ̀ máa ẹ̀ka rí ọlọ́ màá ní kàmú ma bọ́mọ̀ lè máa jìrì wọn ọjọ́ tẹ̀sí rán àmàtàbálẹ̀ àmà iná dọ̀kú ìyàgbogbo bídí àì tabalẹ̀ wọn ọjọ́ tẹ wọn mátàbálẹ̀ tabalẹ̀ tabalẹ̀ tọ́ra balẹ̀ bí na lẹ́sẹ̀ na kọ́rọ̀ kù dínà hun wọ̀kẹ́nu tí a a wọlé takunu nínà mùsùlùkínà mẹ́kì jẹ́ àmì òbí ọmọ mẹlẹkìlẹ̀ ẹ̀yàn kọ́la mẹgbàdínà mɛ le rɔ la mɛ mɛ mu mɛ mɔ la mɛ do tsɔ yeele ɔ mɛ kisɛ nyɔ mɛ ra yi lɔ dzɔ wala atakunu mɛ ki dɛ didimi ni minal mushrikina eye ama ti shiriku yi no ŋgbali ki jɛ ma ti shiriku yi dɛ minal lɛbina kparɔ kudina hom koe wogo ki adiini ma daru o kpɛrɛ wɔwɔ adiini kpɛrɛ o jɛ ŋu ma duma yi mushriki akpa dina ne bi muhammadu mushriki ngana lati ngbo muna oyo ni innal ladhina farraqu dinahum wa kanu shi'a lasta minhum fi shay'in abodo ki adini mapero mamdu cheche ye adini yuma chal al kanibi na pala ngoyi madama ma woro la ani bilek malebele yani mamde pero cheche lasta minhum fi shay'in wa nabi muhammadu ẹnọwọ dúpà mà náà ẹsẹ gbogbo màtẹ òkú àná ọjọ náà ẹsà níbi mà náà máa tìkó jẹ iná dúkìá jẹ ọmọ kó àná yàmi kọmpẹni òkú àná ọjọ ẹ ma sà níbi mà mama ya ti tí nàá nẹyìn mu nẹ kọlà ń mú dàbòjì wọn supreme court yẹ̀pàló ẹ̀wọ́n yúgbò múnẹ̀ ojú ẹni ṣọ́rọ̀ alẹ́kùn minadini ma wọ́sọ́kùn bí inú ha wọ́n ma wọ́sọ́ bí ibrahim wa musa wa isa an akimu dina wọ́la tatafarraku bí ojú ẹni àdọ́nà dini tẹ́wọ̀ anibi muhammadu babu kai dabal ka du tu ko kai wana wo so na da wa wo du bo mun wa nya kan ola dini ka du ko mu wa muhammad ole ka du tu ko nabi nuhu de ole ka du tu ko musa de ole ka du ko isa de amulu lazimi pa amelede nko ka an aqimu dina adini kojo na ngume me du dago kitile me kote kitile me kamuni o itini enge yoko enge yojima enge yugo wata te yewo enge yugma odona society me ijawma me darida we ha dini no wala takunu min al mushrikin ama ma nibi ojo ama bugo ki worume bikmalibume ولا تكونوا شغلنا من المشركين ها؟ ها؟ ولا تتفرقوا فيه ما كيبقروا يا دين نو النبي نو النبي إبراهيم النبي موسى نبي عيسى نبي محمد نكوك تمو بويدو بامنا لكم أما تبالي تبالي كبر على المشركين يوجي إدامي أمي مشركي ما تدعوهم إليه ẹ̀hún kòmẹ̀dúnmọ̀ ọ̀dọ́ kúmọ̀ wá lè bọ́ kúmọ̀ gbọ́nyà dínì kéèté kòmẹ̀nẹ́à le ọ̀dọ́ ma kọ̀kọ́ ilẹ̀ kéèlẹ̀ sọ̀rànlàngolo mbókì kàkà dínì súnà níbi sọ̀rànlàngolo àdínì ọkọ̀ ẹ̀ṣẹ̀ kòmọ̀ àmànìkè lèbẹ́lẹ̀ ní ọ̀gbọ́dún máa yà na. ọjọ́ wọn dàbí gbé ọmọ alẹ́ mọ́ṣíríkì ni ọjọ́ akọlà máa pàdé inú rú àti ànùmọ́ọ́ká dín ní hàn níbi ẹ̀ṣẹ̀ ọkọ ẹ̀ṣọ́ wọn làwọn ló tabalẹ̀ àbí kàá níbi ojú máa yẹ lẹ́sà mínúhùn fi ṣe ìnẹ́lẹ́dínà fọ́rakọ́ dínà wọ̀ kánú sí ẹ̀ à ugbe iye ni kẹbúrọ̀ alẹ́ mọ́ṣíríkì iná ìhùnàyàn mi mọ́ṣíríkì ọlá máa inú lóyún mọ́ ọlámánìké bá ní ọjọ́ yẹ káàkà mú gbàmọ̀nà kẹ́lìmà sí àn kẹ́lìmà bá lọ ọlọ́run sí ayé kàdójú ìnálẹ́jẹ́ na pọ́rọ̀kọ́ dínà wọn kánú máa zá mbò múnà أو من تحت من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم أو ما موجا وشادين يا بوجي إمي فتنة ما داكو ما أكاكو يلبسكم شيعا شيعا شيعا شيعا شيعا ويذيق بعضكم باس بعض أبو غما كان يعمل داكو ما أكاكو تاكو مجيني يوما أكاين بو من أو كمجيني يكاين بو هو كيجي ما ọwọ́ súnà tí ní yí àkànyàn bó bí díà má má dó àwọn ohun mẹ́lọ́ gúnná ohun mẹ́wàá má dàlódé gbogbo amẹ́ríkà mẹ́mà kábọ̀ bí díà kú Nigeria mi gbogbo tó gbé bush amẹ́ríkà kábọ̀ alkaida kàmẹ́ akó gbogbo amẹ́lẹ̀ amẹ́dì nàìjíríà yé ma ìṣe mi dàlú gbogbo mà rọ ṣé òwe kàdé ògbó dàríkà ìdé ògbó kìlú mà dọ̀ tó lẹ̀lẹ́ kumali ṣé òwe dàríkà lé kàkínodú gbó dàríkà ṣé ó nù kánò kikuo yele mai deuma kogo alkaida kama kogo bamele kama kogo tu afghanistan kogo tu bogoi amado yema mbonya mamini amalu sunna ma yangu numowe wakama yakuja malikwemi bogo te pentagon kwi nigeria wani book appointment maulelele bush ajangu bo matuyane mago makai ẹwọ kàmí àkàtọ kẹlẹ nìyí dẹni àmọ ẹkọ àbí mẹ ẹ nàkà yìí mẹ òbí ojì ńàmẹ àdàmẹ lẹdàmọ àkàyídà dodo àmọ àkàyídà maka tírẹ̀nì bó ma ká kọlà wọn ma kó bọ́ǹbù wọn bó ma pọ̀ yẹn ju bó ìzáàlà àmọ bó ma ká kọlà wọn ma kí bọ́ǹbù wọn yẹn ju gbogbo ká màmá tó di e bó bídíà kullu hizbin kowonu shedu ya gogi da kwarorin adini bai ma ladaihim adini yake dogba yana nene farishun ma kedawo ma dubu ba wata maliba dini malani ma wadudun ma ga yana ila máàgò ẹ̀nà ìparí ẹ́ máàgò ẹ̀nà ìjásọ̀ kàṣẹ dìlì tó dùn tó dẹ̀hùn ẹ̀kọ́ e wa gbàdí ní mọ̀. sẹ́kìtì màgbàdo ẹ̀hàdí ni ẹ̀kọ́ e wa lè bẹ́ẹ̀ ma abẹ́kọ̀ wa lè bẹ́ẹ̀ ma lẹ́ ẹ̀múdẹ̀nẹ̀ e ìlà ẹ̀múdẹ̀nẹ̀ bìlì ńgbẹ́ ma ọjọ́ jẹ́ ń bìlì lẹ́kì mú wọn ní mọ̀nà eki de kama ta ki de kama maya be ka kama kere yere allah ko ma bi yun ni mana tawa dama emuwa yiko dama uyali bo pa nibiwe sallallahu alaihi wa sallam mana na gane ko mm-hmm. naji yami to ola paro adini gidai wallahi ujeju bo sunna manike ngoji vile yo yeme kola ka do yana paro yeme moko mm-hmm. akparu ya jẹun ṣáduwa شيخ الإسلام ابن تيمية يعني أنا بروا يا ديني البغو إذا كان يكره بكي إدو جاتوبو لامي نكودي بشوف أدينو جيما كجو دومي little understanding àwọn tó kí wá pàdé mẹ́ little understanding misunderstanding yìí títí kékeré ya ẹni kì í ṣe munafiki àmẹ́gbẹ́ àmà ti sínú àmàkùnrin ti ṣe ma react reaction ma lẹ́yìn ní kéde rẹ̀ kàdínì ma ń yá dọ̀là dùn dùṣe dùn òṣè kì í àjẹun ìmá kọ̀rọ̀ dùn wá in the locality ó yé máa gbogbo ma dẹ́ ẹni dúkìá máa kọ́rù yẹ gbọ́dẹ́ òkò yà níbi muhammadu tó dó òrìyí ti àbẹ̀ká yìí lọ àbẹ̀kú ń yú ilẹ̀ òun yóò kọ́ òun yóò fẹ́ ọ̀rẹ́ anẹ̀ abẹ̀kẹ́ mú yẹun kìnnìkì wá dáàmà ìfìsúra ka tilka dẹ́rù àkírọ́ نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا oyin lẹ oyin yọjọ́ na oyin yọjọ́ títàlá àwọn yìí lè tí wọ́n pèpè tó mọ́ la dìjú alẹ́bínà la yorí dúnà olówó àfihàn gbégi máa ń gbéjú òwúwó àtàtẹ ìyàmà nánà òwúwó àtàtẹ ìyàmà àjọyẹ òwúwó àtàtẹ èyí sọsáìtì ọjọ́ ènìyàn òdì ilẹ̀ tọ́mọ́lẹ̀ adìjú gbó mọ̀mọ́dútọ́gbọ́ ọ̀làmání

نجعلها للذين لا يريدون علوا ما يجوا واتاتين ان يجوا واتاتين na do atini kim the president country godo ga de ni apa pa ba jo apa the president le ngbo na ga ni the president le le ja ba jo makani ijetin inu godo ga president ma ne mamadan ọ̀nà ya màjá nẹ́lì ẹ́ ìṣẹ̀wọ̀n kó màá tó mẹ́sù lọ́wọ́ ẹ̀yà rẹ̀ yìí màá yóò dùn lùgbí kọ́ lùgbí ẹ̀ òbàtúrò ẹ̀nẹ́lẹ́ kága òbàtúrò ẹ̀nẹ́lẹ́ ẹ̀yà tírẹ̀ nàmítọ́ọ̀gù bẹ́ẹ̀gì mẹ́yẹ pọ́nẹ̀ etu gbọ́dọ̀ ma kẹun kà máa ń yá ṣe kẹ́ẹ̀dẹ̀ ẹnà dúkẹ́ ṣe yómi láìbù dúró àmẹ́jọ́ tí mú dábà wíhàù láìbù dúró kàmẹ́lẹ̀ àmẹ́jọ́ shoot attack sọ́gẹ́lẹ́ ni àmbó èkì àti oyin ọjọ́ adéjú òwúwọ́ àtàtẹ́ ko kaka ko yaya ẹgbẹgbẹn wala fasada máa ṣùpànù ẹ̀wọ̀n ṣùpànù lẹ̀ wọ́n ti yúzà mi tọ́ọ̀gù e, kálukú sọ́jà káàjọ ọ̀ma tírèn mi bọ́ǹbù kó wọ́n wọ́ máa palẹ̀ bí ẹ̀bẹ̀ náà kó wọ́n má máa kí òvà tró gọ́ọ̀mẹ̀ntì ẹgbẹ́ẹgbẹ́ ọ̀rọ̀ ká gbà mí. ẹ òvà tró gọ́ọ̀mẹ̀ntì kí wọ́n kẹ́ ọ̀nà píọ́píọ́ ona na ne ya guje riyo fasad ona panu wale akibatu lil mustaqim ko yiyo memele ya do nga marai lojo ma tino ile bubu wen ile em da to gba berna ani pabie on amanyu le dama emona tino tutani amu òun òdòkòlò ẹ̀bí ọ̀nà ma ní rìsáàjì páwà wọn nóbìlẹ̀ ti gbéwù ma mú ma pàtó ń ti wò lẹ́ ma ní rìsáàjì páwà ilẹ̀ sáfì ayé kí àtẹ̀fọ́rọ̀kù fi dín òjì ma ẹ̀ńgẹ́jì lẹ̀ ẹ̀ńgẹ́jì gbogbo àtàtẹ ìyá ayé òun nìyà tó yá ní ìlà ní ìlọ ìlà ní ìlọ lẹ́sí dí ẹ̀yìn ànàlẹ́ kàkàmínú adọ́kì divide and what divide and rule. ẹtẹ́lẹ̀ kí a mọ̀ jà ká kíjú wa róòlù má gàbá rí a ẹ ò máa ń yí bí òbí ọta olóyin dàbọ̀ ìkìtà mẹ́nà ọ̀mọ̀mọ̀lẹ̀ olóyin dùnmá ọ̀nà má má má ọmọ làkàbí téwò má má yọ àwọ̀ má pẹ́rú wẹ́ ayáwó já divide and ni muhammadu sọ́ni ìrọ̀lẹ́ ìwé àdínì ìwọ̀ ta àlùtọ́gbàkó وإذا مس وإذا مس الناس ضر دعوا ربهم منيبين إليهم ثم إذا ثم إذا أذاقهم منهم رحمة إذا فريق منهم بربهم يشركون ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون الله أجل أبارك alùkàlẹ̀ àmúnẹ̀ jáde yàyà ya yàwọn dá ikú lẹ́tẹ̀ gbédé wọn akádùmọ̀ alágẹ̀ yẹ ó mẹ́ agalẹ̀ àmúnẹ̀ ya wọ́n ìdá mẹ́sàn náà sàdúrùn àkànyà yà kẹrẹ bámúnẹ̀ àkànyà ọ̀gá àkànyà lé ìyà ọ̀kẹrẹ bó máa máa omi kò tọ́jọ́ máa dàá rọ̀bẹ́hùn máa kó kwàdọ́jọ́ mamu dàbí abọ́jọ́ ẹgbẹ́ kọjọ́ tòkòtò kọ́ mákì ẹni wọ̀n látẹ̀kúnú minal mushrikina munibina ilayhi wa aqimu salata wọ̀n látẹ̀kúnú minal mushrikina mọ́ bọ̀ lílẹ̀ tó tó kọ́lá ló ẹgbàyánì munibina ma chánẹ̀ ẹgbà kọ̀ọ̀gá kọ́ láyé àwọn makalé àwọn ma màtẹ́ni wọ́n màtẹ́ àtọ̀ màtẹ́ni tọ́lámọ́ ثم إذا أذاقهم منه رحمة تاكيلي سان كامي دادي دوما يجو ميكا كامو دوما جو ما بي ما جيني كوكوالو كابو غوتي 500000 هالو ما موتو غني جي كالا تيو في اباجوي ما ما بونو كوتينجي ما بونو كويا ديني ما موتينجي ما بونو كويا الماجري كما كما توكاتو دما ما ما بونو كولا تينجي

mgbogi gbe yi tẹ́ ya adájọ́ ká tọ́ máa yúzù yìí mgbogi ní èyí lẹ́gbà anúmọ̀ ìjìmá mọ́ mọ́ máa lẹ̀ dídí mígà náà mgbo yé wà ní adọ́ ìmáa lẹ̀ ké o le wèlé na náà mẹ́ni àti ìrí ọgbà oyin gbókẹrẹ alẹ́ kò ali. Ma sábà yìí ti àwẹ̀rí mọ́la náàlẹ̀ àwẹ̀ fìtẹ̀dì àná àjọ èkì ìjì ìṣèpàtìrì yálẹ̀ ثم إذا أذاقهم منه رحمة رحمة أنهم ركضوا ما يوم alima murida ọjọ́ mú ibùtú mọ́ ọgẹ̀ má yẹ ọwọ́ àmàtẹ́nà múnà bí yóò gbé masalasi bú ìdẹ̀ máa wí masalasi àti náà bí làgẹ̀ ní máa náà dábàá mẹ́lì máa ń wọ́n wágẹ̀ ní ìkọ́ ẹ̀ṣẹ́ fẹ́ ẹ̀rùn ẹgbẹ́ wáyà lẹ́gbọ́mọ́ wíwì náà bí ẹlẹ́ẹ̀dẹ́mìgà àtọ̀ ẹnẹ máa náà pàwọ́ yí tùnẹ̀tíyà tọ́ndúkì alòlẹ́jọ́ lẹ́màmìtín ẹ̀rẹ̀rẹ̀ olókọ́ ìdẹ́yọ̀ ẹ̀mẹ́ mi fóònù e, dún ere amoja abogide ko hele wa ma kara gọ ya dini e tenere go le muda ma je ma ma kokolo wa kokolo jama odu odu ama ma oya ma tó gbà má gbàdó wá ọmọ ya tẹ́ ma ẹ́ kìdí àdàdí nìyẹ́ ya nùnùnù yìí ẹgbẹ́ bá màkọ́ nílẹ̀ tó má nùnùnù ẹgbẹ́ akárọ̀ yàdí nìbọn ìgbélé òun yàtúbá ní àdínì gẹ̀ẹ́sì arítánù ẹgbẹ́ bóun pé kejì mẹ́rin tó má yànyànyànyàn bìkìtì ní rí ọ ana arí

abẹ́ẹ̀kì a máa ṣàpà bòlòbòlò nínú akànyà akẹrẹ bá ma máa dàbẹ̀ abọ́jọ́ ìkòyànà àpà bòlòbòlò yámàní ẹwà ya ló túgbà káàbìrì kì á dùn tẹ́ta ogun tẹ́kẹ́ dọ́ ìpò ìgbè ẹgbà ọ̀rọ̀ alábẹ̀kẹ́ ẹgbà kanyà ẹgbà kanyà àpẹ́ bòlòbòlò yámàní ẹwà yìí òun ọbẹ̀ ẹ̀nẹ̀ tó gbé kayé àwọn kọ̀ ló yí màá yìí àpà bòlòbòlò yámàní akanya ohela akanya du ya malitiketi bewu usolo emu bewu usebo emu bewu ha imagine ko yire ko ma ya tama ko o ma yo ni abi tesi bi royo ko kolo mu na ko la lo na wi ma de ti pe ti ma ja anyo yuyu ma wa bo usolo ki le wa do ma do ko mbele ma ti anya kede mu ma e na isaba pa bo yi pa si no yo

mamuda munu kuma kakap ma amalo amawa amalo amawa akanya yangi kabiri yi gbele ohun ma ko gbo yo iko yi inne tira ko kolo don iya gbe ti gbegu don kabiri gbele wa ohun ene apa yi yama ni yini ni je uraun ra rabo yo to yibo ọ̀gá ya làwọn yéèyà ẹ̀hùn kí inalunalu jali ewa mu onu mu bita oyu eni nu pa ke ni kari retan ene na bojo ma ba ki bojo e he yin wi ojo ngo bina e on ni ki rona le loko ka ki dagu bi oye ta o jama yin loko le ni ki rona le awele ka ki dagu oko iwo ma yin awele ni ki okuri kata omi lolo ajuru ni ki rona le oguja ni ki rona le oji yi ni ki rona le o bẹ̀ ní kẹrọ ọ̀nà rẹ̀ onúbọ̀ yọ́ à ńlà ní kẹrẹ musolo mùsùlù àmẹ́wọ̀n èdè pàkóṣakádù ńgbùgbé lẹ́yà lò ààrẹ ọgọ́ yìí àkẹ́kà lìyìn ẹ̀nà kádà kẹ́dá owó ẹ̀ta gbókà ẹ̀dá kẹ́dá gbókà lálẹ́ àìkànnẹ̀tẹ́ gbà kẹ́tàbí gbaa kéjì ẹ̀gá bá ngẹ̀jẹ́ tẹ̀dọ́ àwọn obì àngẹ̀jẹ́ lẹ̀ bá nà má tẹ́ ká náà bókì náà ìkẹ́hùn ayà nítorí àwọn alẹ́mìíta káwọn ìnákótọ́ náà ikú lè tọ́ ihò kìíṣẹ́ wa máa pàkìyànú mọ́ elígàlí yọ́pjọ̀nù owó dòkòlà ní mọ́kẹ́ mọ́nà nágbèdèdò aló ẹgbónú ya tọ́dédé yí tọ́gẹ́ gbogbo ọgbà kọ́lá náà wọ́n mú ìdàtẹ́ ìmẹ́jú dàgbé òkò gbogbo takẹ́lá lè kọ́ dùn ìyàṣọ́ ìṣẹ́bọ̀ yìnyìn àjá tí a bá yọ yìnyìn ìṣẹ́bọ̀ tó bí almọ́ màṣẹ́ rìn àti káàyè tọmàṣẹ́ pọ̀ tọ́ náà ní gàrí ẹni ẹ̀ta ń wẹ̀ ló náà bí ìyàbọ̀ stone yóyóyóyóyó gàrí kẹ́nẹ́lẹ́ṣẹ́ fún wẹ̀rẹ́ kẹ̀kẹ́ lẹ́kì akàkí mú mi dáa lágbà kọjọ́ dúgbò mi mú déjọ́ ní èmì iná iná wá iná iná ló mẹ́rẹ̀ iná ẹ múyá nà ẹmú mi dàkẹ́ kẹ́wé kìí tó dí ìyá gbígbé ńlá kan fẹ́ lé ẹ̀gbà jọ́nà gbèdè gbèdè máa lè lálẹ́ gubole nga ya ko kolo yima de me cheke ma okoti ni mu ma oke me e gala ya bi gold yin ma he wa ya ya ya ya ya a ati ni gbido ọgba ọgba kà ide gbogbo ẹjẹ́ ní gbọ́dọ̀ sí dùndùn kéde dùn kéde dùndùn kéde dùn ẹgbàpàlà lẹ́m ọmọ anyá tèmi kè mẹ́ àlájì ẹ̀nà àbáyé yàrá tó bí atáwọn kó mọ́ òbí ṣe ká máa táwọn kí mọ́ náà bí ma kọ́kọ́ ń kéde ní ẹmọ de فتمتعوا فتمتعوا فسوف تعلمون فتمتعوا إذا دي من الممرة جيكي agbára yìí ẹ̀mí náà yóò jà wọn ọjà fẹ́sẹ̀ màmá yàmá lẹ́nu bá lòdà lòdà lòdà màá dá gbé ìrìn jà wọn ọlọ́run tó kìí kí gbégbó kí mọ́ nà bìhù ọ̀nà lẹ́ àdọ́mà bìhù mẹ́ ọjà fẹ́sẹ̀ màá dá wà náà ń lòdà yìí ọ̀rọ̀ dẹ́wà lálálálálá pọ́tẹ̀ yìí ni mọ̀bí mi lọ́gọ́ yìí yàtọ̀ fún mẹ́bí mi lọ́gọ́ yìí ohun análónálá kanáàmọ̀ yàrún kakọ́ ọmọ mátẹ́nu kámẹ́ ọjọ́ ọdún méje ló bẹ wú kàkà rí ní. amọ̀ yàrún kwaa yìí kwaa náà tó yún náà di àmọ́ tabẹ́lẹ̀ tabẹ́lẹ̀ ọjọ́ ẹni tí tó dídàdí ilẹ̀ kọ́kọ́ kí mú mọ́ ọwọ́ kọ́kọ́ kí wọ́n mẹ́ pòtòpòtò mẹ́yà tó dè mẹ́wọ́ ọmọ náà pòtòtò ọjọ́ ẹni kárí tó mẹ́yà ti sẹ́bọ́ kí nẹ tọ́ fẹ̀tẹ̀mẹ̀tẹ̀ ìdádí kùmẹ̀tì ọ̀nà kí bí mẹ́kùmẹ̀ yí mẹ́ yí dàdí lẹ́kẹ̀ àmọ́ pàṣẹ pàṣẹ ìlẹ̀mú mẹ́mdà أم أنزلنا عليهم سلطانا فهو يتكلم بما كانوا به يشركون أم ليكفروا بما آتيناهم أفسر يلتي arziki ba ho yele ka kuma ma anya ti ṣírùkù ọ̀rọ̀ ẹ̀lẹ́lẹ́ kàdí wọn lè yẹ ile ilẹ̀ yẹ anya ti káfíríkì bí máa á tẹ̀ iná òtúdọ̀ ọ̀nà ẹ̀lẹ́ kàbí wọn mà mo jẹ́ fàtàmàtà taa am an alayhim sultanan ofola enwu ko na dowo sultanan eya e, ya mune èèyàn burhanan sultan sultan gbégidẹ́ evidence clear evidence kò náà gbóyún sultan kàdọ́mọ̀ ṣọ̀rẹ́ kò nẹ̀nẹ́ kàmí georges pàmàlìkàrí àmẹ́nà ọ̀dàdú dọ́ndà ń papọ̀ rẹ̀ ọgẹ́rẹ́ sultan magánìkó but for turn e rey onwonyola am zere na ala'ihin sopona albeckin ya n clear evidence ma wonyu to di clear evidence lefi ninu pahiyu taba le for who wa yetekere lemu bi maka enu bi hin yi osiriku mini nalo nalo ake kola ayetuma bi oyenu madu devok or yoke kàkéyè lẹbi ẹnẹ tani ọjọ yẹ ọjọ amúmọ àmú oyé lẹnu òun yẹ wọn la máa jẹ lọtì dàbí òun yìí ẹnẹnẹ dẹ ẹnẹnẹ tí mo yẹ kí a dó na am tèmi hàn dé ilé kàdé jẹ ní ká ilé kàdé mi kè ẹn tó kà bọ́ ọjọ́ kí máa bẹ̀rẹ̀ kàdé tọ́ ọjọ́ yẹ ká bẹ̀rẹ̀ yóò nẹ agba kago katika lolea amama yo kuje Qur'ani agwa agwa ami tafsir ojeje ka mundu sokolo ojeje ka otona ne kuye Qur'an ndikulu kasha Qur'an ojeje kia mundu mwa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh alaikum assalam